ẹ káàbọ̀ padà. àjọ elétò ìdìbò ilẹ̀ nàìjíríà ìyẹn Independent National Electoral Commission INEC ti ṣàlàyé gbogbo ìgbésẹ̀ wọn láti rí dájú wípé àwọn tẹ́yà ara níjà ìyẹn people with disability náà ń kópa nínú ètò ìdìbò ní gbogbo ìgbà tí ìbò bá wáyé ní orílẹ̀-èdè yìí aṣojú àjọ INEC ní ìpínlẹ̀ Zamfara Asmau Maikudi ló sọ eléyìí di mímọ̀ ní ọjọ́ ìṣẹ́gun nínú ìpàdé kan tó wáyé ní ìlú Kano ìpàdé ọ̀hún dá lórí ọ̀nà tí wọn yóò máa fi ka iye àwọn tẹ́yà ara pè níjà ìyẹn people with disability jákèjádò orílẹ̀-èdè yìí ó ní àìsí àkọsílẹ̀ iye àwọn tó ní ìpèníjà ẹ̀yà ara yìí ni kò fún àjọ INEC láǹfààní láti ṣe ètò bí àwọn ènìyàn náà yóò ṣe máa kópa nínú ètò ìdìbò gẹ́gẹ́ bí ọ̀rọ̀ arábìnrin Asmau àkọsílẹ̀ iye wọn bí wọ́n ti pọ̀ tó bóyá ọkùnrin tàbí obìnrin ni wọ́n ṣe pàtàkì fún àjọ INEC láti mọ̀ kí wọ́n lè gbé ìgbésẹ̀ tó tọ́ lórí rẹ̀ ó fi kún ọ̀rọ̀ rẹ̀ wípé ó tún ṣe kókó kí àjọ INEC mọ bí àwọn tẹ́yà ara pè níjà náà ṣe ka ìwé tó kí wọ́n lè mọ ohun tí wọn yóò ṣe fún wọn. nínú oṣù kẹjọ ọdún 2019 ní àjọ elétò ìdìbò INEC gbé ìpàdé kan kalẹ̀ tó dá lórí ọ̀nà láti tí wọn yóò gbà ní àkọsílẹ̀ àwọn tẹ́yàrá pèníjà ọ̀hún jákèjádò ilẹ̀ nàìjíríà bẹ́ẹ̀ ni wọ́n forí ìkòkò ṣọdún nínú ìpàdé ọ̀hún láti máa fi orúkọ àwọn ẹ̀dá ọlọ́run náà sílẹ̀ fún ìdìbò ẹ̀wẹ̀ nínú ọ̀rọ̀ igbákejì olùdarí àjọ òṣìṣẹ́ ìyẹn civil society organization ẹ̀ka ti àjọ INEC Lakunuya Dorothy Bello sọ wípé fífi ààyè sílẹ̀ fún àwọn tẹ́yàrá pèníjà láti máa kópa nínú ètò ìdìbò jẹ́ ara àgbékalẹ̀ àjọ United Nations lórí ẹ̀tọ́ àwọn ènìyàn ọ̀hún èyí tí wọ́n gbé kalẹ̀ nínú ọdún 2016. lákòótán ó ní ní kété tí gbogbo ohun tí wọ́n ń fẹ́ láti orí àkọsílẹ̀ orúkọ iye àwọn ènìyàn ọ̀hún ìpele ẹ̀kọ́ tí wọ́n kàwé dé bóyá ọkùnrin tàbí obìnrin ni wọ́n bá ti tẹ àjọ INEC lọ́wọ́ ètò yóò bẹ̀rẹ̀ lórí wọn láti rí i dájú wípé wọ́n bẹ̀rẹ̀ sí ní kópa nínú ètò ìdìbò nítorí ọmọ nàìjíríà náà ni wọ́n. bẹ́ẹ̀ ni olùdarí àjọ tó ń rí sí ọ̀rọ̀ àwọn tẹ̀yà ara pè níjà ní nàìjíríà ìyẹn Center for Citizens with Disabilities David Anoyaile gbóríyìn fún àjọ INEC fún ìgbésẹ̀ náà láti máa jẹ́ kí àwọn ẹ̀dá ọlọ́run ọ̀hún kópa nínú ètò ìdìbò tó jẹ́ ẹ̀tọ́ wọn gẹ́gẹ́ bí ọmọ ilẹ̀ nàìjíríà. Muhammadu Buhari ti sọ wípé òun kò ní ohunkóhun tako kí àwọn ọmọ orílẹ̀-èdè yìí tó ń gbé ní ìdálẹ̀ náà máa dìbò ní gbogbo ìgbà tí ètò ìdìbò bá wáyé ní ilẹ̀ Nàìjíríà àmọ́ ó ké sí ilé ìgbìmọ̀ asòfin láti fi òfin lélẹ̀ tí yóò ṣàtìlẹ́yìn fún kí àwọn ọmọ Nàìjíríà tó wà ní ìdálẹ̀ náà máa dìbò lásìkò ètò ìdìbò orílẹ̀-èdè yìí ní ìlú Addis Ababa lórílẹ̀-èdè Ethiopia ní ibi ìpàdé tó ṣe pẹ̀lú àwọn ọmọ nàìjíríà tó ń gbé ní orílẹ̀-èdè Ethiopia ló ti sọ̀rọ̀ náà ẹgbẹ́ àwọn ọmọ nàìjíríà tó ń gbé ní orílẹ̀-èdè ọ̀hún tí wọ́n ń pè ní Nigerian Community in Ethiopia ní ọ̀gbẹ́ni David Omozuafo darí lọ ibi ìpàdé ọ̀hún pẹ̀lú ààrẹ èyí tí alága àti olùdarí àjọ tó ń rí sí ọ̀rọ̀ àwọn ọmọ ilẹ̀ nàìjíríà tó ń gbé ní ìdálẹ̀ ìyẹn Nigeria in Diaspora Commission Àbíkẹ́ Dábírí Erewà gbé kalẹ̀ kí àwọn ènìyàn náà lè sọ ohun tí wọ́n fẹ́ fún ààrẹ. Ààrẹ ní àkọsílẹ̀ ìlànà òfin ìdìbò ilẹ̀ Nàìjíríà ìyẹn Electoral Act kò fi ààyè sílẹ̀ fún ìdìbò ìdálẹ̀ bó tilẹ̀ jẹ́ wípé àjọ elétò ìdìbò ilẹ̀ Nàìjíríà sọ wípé òun ní agbára láti ṣe ètò tó lè mú kí ìdìbò máa lọ ní Nàìjíríà kó sì tún máa wáyé ní ìdálẹ̀ lásìkò kan náà ní àwọn orílẹ̀-èdè táwọn ọmọ ilẹ̀ yìí bá wà ó wá ní àmọ́ àwọn ènìyàn náà nílò láti tẹnumọ́ fún ilé ìgbìmọ̀ asòfin àgbà láti ṣòfin tí yóò gbè wọ́n lẹ́yìn ààrẹ tún fọwọ́ gbáyà pé ìṣèjọba rẹ̀ yóò rí dájú wípé ó ṣẹ́gun gbogbo ìwà ọ̀daràn bíi ìjínigbé ìṣekúpani kóhun lóhun lọ tí wọ́n ń pè ní banditry ìgbésùmọ̀mí ìyẹn terrorism àti àwọn ìwà ọ̀daràn mìíràn tó ń dí àlàáfíà orílẹ̀-èdè yìí lọ́wọ́ lákòótán ààrẹ wákàdí ọ̀rọ̀ nílẹ̀ pé ojúṣe rẹ̀ ni láti pèsè ètò ààbò tó péye lórí ẹ̀mí àti dúkìá àwọn ọmọ ilẹ̀ nàìjíríà bóyá wọ́n wà ní orílẹ̀-èdè yìí tóun tàwọn tó wà ní ìdálẹ̀. tó ọkọ̀ bá ròkun rọ̀ṣà dandan ni kí ó fi ààbò fún elébùté ìròyìn fún sáà tí a wà yìí kò ní ju bí a ti mú wa lọ àmọ́ kí a tó ẹ jẹ́ kí a rántí wípé gẹ́gẹ́ bí ọmọ nàìjíríà rere ó ṣe pàtàkì fún wa láti máa pa òfin ìpínlẹ̀ wa àti orílẹ̀-èdè wa mú ká sì máa san owó orí wa ayẹ wa kò níyẹ̀lẹ̀ Sekinat Ọláìdé Rájí wa pé ó dàárọ̀ ọ̀kọ̀ọ̀kan la ó jẹ́